وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله سبحانه وتعالى أتركاتك فأنبي محمد صلى الله عليه وسلم عليك الله سبحانه وتعالى كما با àwọn النبي. ànábì àti gbogbo àwọn tí wọ́n wà lójú ọjọ́ ọ̀nà Ànábì sallallahu alaihi wasallam àti gbogbo àwọn tí ó tún máa wà lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam tí ọjọ́ gbogbo alkiyama fi dé àti gbogbo agbẹ̀rúgbólóhùn a rí pé Ramadan ó máa di mọ́kànlá tí ń jẹ́ pé a ti bọ́ sínú al-ashrul a ti bọ́ sí tàbádá Ramadan tàbádá sí mẹ́ta a ti wà nínú mẹ́ta àtàrí irú àsìkò tá a wà yìí àwọn àsìkò tó ṣe pàtàkì ní tó yẹ kí a múra sí ìbádà ká má jẹ́ kí ó rẹ̀ wá nítorí pé ibi tá a lọ ìgbẹ̀yìn náà ni gbogbo wa lọ ìgbẹ̀yìn náà ló sì lọ́lá púpọ̀ ìgbẹ̀yìn ló sì pàtàkì jù mẹ́wàá àkọ́kọ́ àwọn onímọ̀jọ́ yíwa pé kò lọ́lá tó mẹ́wàá àárín nínú Ramadan ṣùgbọ́n ẹ̀wọ̀n ti jẹ́ pé mẹ́wàá àárín kò lọ́lá tó mẹ́wàá ti gbẹ̀yìn lẹ́ẹ̀bá ti mọ̀ pé ní lásìkò kan ti gbẹ̀mẹ́ so a gbọ́dọ̀ jẹ́ kí ìrẹ̀wẹ̀sì ọkàn ojú máa bá wa níbi ìjọsìn tá a bá ń ṣe. ètò ìgbé mẹ́wàá gbẹ̀ yìí ọlọ́run bá àdìsọ́lá ti ròyìn orí lálá ti bẹ́ẹ̀ fún wa kí a bá àdìsí kò ń gẹ orí náà. pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala á tẹ̀síwájú inú suratul mutaffifin á tẹ̀síwájú láti aya ẹlẹ́ẹ̀kejì àṣàlàyé fúnra wa lánàá nípa ipe àwọn òwú ní alìmọ̀tọ̀fífóòlù alìmọ̀tọ̀fífóòlù ó wọnú kò bẹ́ẹ̀ sí ti tí ìpẹ́ wọ́ nínú ìgbésí ayé ọmọnìyàn àtẹ̀síf àmàṣẹ̀ láàrin ọkọ àtìyàwó àtẹ̀síf àmàṣẹ̀ láàrin bàbá àtọmọ àtẹ̀sí amọ̀sẹ̀ láàrin olórí àtàwọn tí ń darí olórí tí ń béèrè ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn aráàlú tọ́wá nígbà tó yẹ kó fún aráàlú lẹ́tọ̀ọ́ sí ẹ̀ tí ò wá fún wọn lẹ́tọ̀ọ́ wọn eléyìí náà wà lára àwọn àlùmọ̀tọ̀ fìfò àwọn tí wọ́n gba ẹ̀tọ́ tí wọ́n tó pé nígbà tó wá ní kí wọ́n ṣe ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ̀ wá jẹ́ ọ̀dọ̀ eléyìí ń bẹ láàrin òṣìṣẹ́ ìjọba náà àtẹ̀síbí àmọ́ wọ̀nú ẹ̀ ẹ̀ tó jẹ́ pé pàtó wájẹ́ pé pàtó wọ́n bá gba owó oṣù rẹ̀ nígbà tí ó bá gba sálárì yóò gba sálárì ẹ̀ pé àmọ́ iṣẹ́ tó yẹ kó ṣe fún ìjọba tí ó fi gba sálárì kò ní ṣiṣẹ́ ṣe pé ọlọ́run bá rí gbọ́dá ó tẹ̀lé àwọn tí bá máa ṣe irú àwọn kan báyìí bẹ́ẹ̀ láti rí pé gbogbo la níbi kákìsì ara wa na apátápátá la níbi kí á sàparadà ọ̀rọ̀ àmọ́sẹ̀lẹ̀ láàrin afá àtọmọkéwú tẹ̀sí ìfúnmọ́sẹ̀lẹ̀ ń bẹ̀ àmọ́sẹ̀lẹ̀ láàrin ọ̀gá àtọmọsẹ̀lẹ̀ kò sí díẹ̀ síbẹ̀ sẹ̀lẹ̀ àbíká kí èsì làwọn ọlọ́ọ̀bá àdéjọlá wá rèé lẹ́yìn ìgbà tó ti sọ fún wa nípa ọjọ́ kí ló tán ọmọnìyàn jẹ́ ẹ̀yìn tó fi láyà sí Allah subhanahu wa ta'ala tí ò fi jẹ́ kó gba ọjọ́ ìpínlẹ̀ ìyámọ̀ kan tí fi ń fi tẹ̀fí ọlọ́run bá lè fẹ́lá ní ó jẹ́ kó yíwa pé ó padà gbé wa dìde o ìyàwó mi àárín ó fi wa ọjọ́ tí gbogbo wa gbogbo èèyàn pátápátá tí wọ́n jò wá mú níwájú ọlọ́run bá lè fẹ́lá láti wá gba ìṣirò iṣẹ́ wọn ẹ̀rí pa sọ pa pé ọjọ́ yóò wo yóò lágbára débi pé wọn kálukú máa ń ké ìjọba ń sọ yìí oògùn ogbò kálukú ẹni tó gùn yóò kó dé ìsí rẹ̀ ìbẹ̀ẹ̀bẹ̀ látara pé òun ó ti súnmọ́ tó ti agbárí òkúrò àwọn nǹkan wọ̀nyí àwọn ìṣẹ̀lẹ̀ yóò lágbára débi pé gbogbo ẹ̀dá pátápátá ni wọ́n máa wá ọ̀nà abúláfẹ́ ságbà lónìí tani wà wá sí ìgbẹ̀lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wọ́n káàkiri wọ́n káàkiri gbogbo àwọn ọ̀dọ̀ àwọn anábì wọ́n dada anábì bọ́ anábì Adam anábì Nuh anábì Ibrahim anábì Musa anábì Isa alayhim wa ala nabiyyina afdalus salatu wassalam àmọ́ gbogbo pátápátá ni wọ́n láwò ní kápá láti lọ sí ìpẹ́ anábì lọ́lọ́wọ́ bá ọlọ́run bá alẹ́kẹ́ lọ́wọ́ fún ànábì sallallahu alaihi wasallam ní yọ̀ǹda láti ti pẹ̀ ọlọ́run bá alẹ́kẹ́ lọ́wọ́ ní kàlá ọlọ́run bá alẹ́kẹ́ lọ́wọ́ ní ọ̀rọ̀ orí báwọn kèfèrí ṣe rò ó ìpè bàbá tí kò ní gbé wa dìde má ni o asimatuma al-idrab ya ẹgbójúkú omi dẹ́rù lọ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà alẹ́kẹ́lá ní kàlá òdodo lélé yóò inna kìtàbà al-fujjari lafi sijjin ọlọ́ọ̀bà alẹ́kẹ́lá ní tírà àwọn kòkí àwọn al-fujjari ay al-kuffar àwọn kèfèrí àwọn kèfèrí tí wọ́n gbọ́ lọ́wọ́ bá àlèkè ọlá gbọ́ tí wọ́n sáì mú orí orí tọ́lọ́wọ́ bá àlèkè ọlá tó fún wọn gbà wọn fi wà láyé ọlọ́wọ́ bá àlèkè ọlá ní tíra àti wọn làbí ìsìjì yóò wà ní ààyè ibìkan tá à ń pè ní àsìjì gbólóhùn sìjì nìyí wọ́n mú látara àsìjì nù ẹ̀wọ̀n wọ́n mú látara ẹ̀wọ̀n ni ibi ilé ilé àhámá ìjọba tí yàmá a rí pé <clears throat> ẹ̀wọ̀n àhámá yìí a rí pé kìí ṣe nìkan tí ma gbáyé ní ẹ̀bá dé sẹ́ẹ̀lì ní ibi ẹ̀wọ̀n míì bóyá dédé ibi tó yóò dúó lásán báyìí náà ní orí mẹ́ kò ní fẹ́ débi pé ó wá fẹ́ sùn yóò wá sùn yóò wá náà bí ó bá yá sùn yóò yà kára rẹ̀ sínú ẹ̀rí nítorí pé ìpìlẹ̀ nínú ẹ̀wọ̀n òun náà ni alìmọ̀sánù dọ́yìí ààyè tó kún tó họ́ ọlọ́ọ̀bá àríkẹ́lá ní tíra àwọn tí wọ́n bá jẹ́ kèfèrí tó bá jíjọ ògbìdà kìyàmà ìwé tí wọ́n ìsàlẹ̀ nínú ti jíìrì ní wà wọ́n ní ti jíìrì yìí wọ́n ní ìsàlẹ̀ ìsàlẹ̀ ní nínú àtíra wọn a náà ni ó fi jì báwo ló ti wá gba tíra rẹ tó ní wọnú náà báwo ló ti mú tíra rẹ tó ní farabaná ọlọ́ọ̀bá àdíjọlá ní wà máa àdìrọ́kà máa ti jì ìrẹ́ àdábì sallallahu alaihi wasallam ń pè ní ti jì gbólóhùn yìí istifham ni ìbéèrè ni àmọ́ ìbéèrè yìí wá lè tààbí láti fi láti fi gbé nǹkan láti já máa pé nǹkan yẹn tóbi bí ìgbà táà sọ fún yẹn pé ń fi ẹgbà pankẹ́rẹ́ ìdìnà àwárí pé ìtẹ́sí ìrò ṣéǹjì láwò náà ni báyá kò mọ́ rẹ̀ gbátán pè bẹ́ẹ̀ wá kan pé tó ah, ọmọ tán pè nípa kẹrẹ báyìí tó mọ́ rẹ̀ gbátán jẹ́ bẹ́ẹ̀ so ìbéèrè yìí láti fi jẹ́ ká mọ̀ pé ìdí ń jẹ́ bèèsè nǹkan tó rọrùn nǹkan tó tóbi ni òun ni nǹkan tí ń jẹ́ sìgìrì ibi tó ayé tó lágbára ni inú ọ̀nà jẹ́ àdámà ìbẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlá ni ní ibẹ̀ làwọn tíra àwọn wà ọlọ́lọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ láti sọ fún wa níbò mí nínú al-Qur'an ó ní wa idha ulqu minha makanan dayyiqan muqarrabin da'aw hunalika thubura nígbà tọ́lọ́wọ́ bá lẹ́gbẹ̀ẹ́ láwọ́ bẹ̀ẹ́ ju àwọn kìfìrí sínú ná tí wọ́n di ọwọ́ wọn tí wọ́n ti mọ ọrùn wọn má ẹsẹ̀ wọn ẹ́ tí wọ́n wá fi wọ́n sí ààyè tó tó họ́ nínú ná bí ẹ bá fẹ̀ dáadáa bí ẹ bá wà nínú ná tó fẹ̀ dáadáa ẹ́ tí nàìjíríà náà bá ní ibi tá a pè ní duplex àbó ní yàrá kan tó tún ní bedroom nuna tó ní toilet tó ní kitchen gbogbo ẹwà ń bẹ ẹ̀dàkùn sí náà rọrùn ni kẹ́yìn wá sọ ọ̀nà fún yẹn nígbà ó wọ̀ náà àmọ́nà tó wọ̀ iná fúláàtì ni o ó wá wá sí wọ́n jẹ́ fúláàtì tó yẹ̀mẹ̀ wọ̀ yóò tún wá pé kí ni makana ń tọ́yì kọ̀ ààyè tó fún nínú náà ọlọ́run bá àdìsí yóò wá sí kí ni ibẹ̀ ni ó wọ́n sí ti wá jù wọ́n síbẹ̀ dàáwó ònàlẹ́kẹ́ gbogbo wọ́n wọ́n máa pariwo igbé àwọn ò eríṣiríṣi ni wọ́n ma sọ ẹ́ so ọlọ́run bá jẹ́ kó pé ẹ má pariwo kan ẹ̀pìn ìgbé púpọ̀ ọ̀dáná ohun ṣàgbọ́n kan fi àgbákò ohun púpọ̀ dáadáa nítorí pé ó ti kọjá fún ọ lónìí kò síbi kankan kò síbi kankan tó bẹ́ẹ̀ lọ náà ni ọlọ́run albara rahmatullah ẹwà tí ànábì sọ̀rọ̀ nípa àdìsí àdìsí tó kùn ni nígbà tí ikú bá dé léèyàn tí ẹ̀mí múra láti bọ́ tí malakul maut tí múra láti gba ẹ̀mí lọ́rùn ẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala ó ní yóò ẹlọ ọkọ̀ tíra ẹrù mi nínú ti jíù yàní alkafir kèfèrí náà gbàlérò pẹ̀lú gíní lọ́rọ̀ bá dìkọ́lá gbàlérò pẹ̀lú àbìlì nítorí pé afẹ́ akọ̀ gbogbo apátápátá ẹrù ọlọ́ọ̀bà àdìkọ́lá ni wá àjọsìn fún àjọsìn fún ẹrù rẹ̀ àti tó ní àṣe àti tó ní àṣe ẹrù rẹ̀ níwá wa in kullu man fi samawati wal ard illa àti rahman abda ọlọ́wọ́ bá rí pẹ̀lá ní gbogbo tí bẹ́ ń sọ́mà pátápátá gbogbo tí bẹ́ lẹ́lẹ̀ pátápátá wọ́n fẹ́ wọ́n kọ́ wọ́n wà rí kọ́lọ́wọ́ bá rí pẹ̀lá ní ẹrù ẹ̀kọ́ sínú ìjìn anábi wá júwe ìjìn wa anábi ní fil ardi tàbí àti sufla anábi ní ní kọ̀rọ̀kọ̀rọ̀ ìsàlẹ̀ ilẹ̀ ẹlẹ́ẹ̀keje ilẹ̀ ilẹ̀ lórí ẹ̀ ilẹ̀ wá fẹ̀ ilẹ̀ wá jìn lọ nú tó fi jẹ́wé kíni ilẹ̀ méje ọlọ́ọ̀bà lè ní rẹ̀ síbi kíni síbi ìsàlẹ̀ ní ẹni tó bá jẹ́ kèfèrí tó bá ṣe kèfèrí sí ọlọ́wọ́ bá àlejò ọlá eléyìí kéèyàn bá abilé mọ̀ bó ṣe burú tó kéèyàn pa nǹkan bí papọ̀ mọ́ Allah subhanahu wa bó ṣe léwu tó ọlọ́wọ́ bá àlejò ọlá júwe ibi tí wọ́n kọ̀ síra wọn ibi tí wọ́n kọ̀ sí ọlọ́ọ̀bá ní kẹlẹ́wà fẹ́ ròyìn fún wa pé tíra wo ni ọlọ́ọ̀bá ní kẹlá ní kìtàbù marqum tíra àta ní fún wọ́n lọlẹ̀ kọ sínú sìjìrì kìtàbù marqum tíra kan ní tí wọ́n ṣe pé kí ni wọ́n kọ tíra yìí náà ni kìí ṣe tíra tí wọ́n tẹ̀tẹ̀ wá ṣe kí ni kìí ṣe wọ́n tẹ̀tẹ̀ wá kírésì ẹ̀ ní tí wọ́n ti ń kọ kalẹ̀ náà ní bọ̀ tipẹ́tipẹ́ la yuzadu fihi wa la yunqasu minhu kí àtà sọ yìí wọn ò ní ilé kankan kún bẹ́ẹ̀ o bó bá ṣe sí náà ló ti bára rẹ̀ tó bá jẹ́ òmìnira kìyàmà owó ìtò bá ṣe kalẹ̀ dáadáa àkọọ́lẹ̀ ń bẹ tọ́lọ́ọ̀bà lè sọ láti kọ́ kalẹ̀ èyí tó bá ṣe kalẹ̀ nídàkejì àkọọ́lẹ̀ ń bẹ tọ́lọ́ọ̀bà lè sọ láti kọ́ kalẹ̀ kìtàbù marqum tíra kan tó yẹ pé ni

ẹ́n a sì lágbà láti kíni láì tó sí àwọn nǹkan mi tó dáa fún ọ̀nà olágbà táàfi lágbà láti parẹ́ òun náà ní ká sí kíni òun náà ní ká túbá táàbá ti túbá ọlọ́wọ́ bá lè jẹ́ lórí kan máa pa àwọn táàbá ti rẹ́ ni ó lágbà láti máa fi kún dáadáa rẹ ó lágbà láti fi àbúrúkù ọjọ́ tàà ń sọ yìí ọlọ́ọ̀bá àdíkẹ́ ọláròyìn fún wa inú ayà míì pètírà tọ́lọ́ọ̀bá àdíkẹ́ ọlá ní kó wà ní kọ́kọ́ sísàlẹ̀ ìjìrì tí ọmọnìyàn bá rí tó bá díjọ́ ògbédà kìyàmá èsì tí ó jáde lẹ́nu ọmọnìyàn náà ni pé má ní hadal kitab ọlọ́wọ́ bá lè pẹ́lá tó wá jẹ́ ọ̀gbẹ́jà kìyàmá nítorí ọmọ ni ó máa wí ni pé má lè ha àdàrí kitab irú tí àwọn ilé ìgbòrí ọlọ́run irú sọ̀rọ̀ tí àwọn ilé láàyò dáadé ló sọ̀rọ̀ kéèrà kò fi nǹkan kékeré lẹ̀ wà látẹ̀bí ìrọ̀ kọ́dà àwọn èyí láńlá náà kò fi lẹ̀ ìlà àtọ̀ àgbógbẹ̀lúkọ́ irú àyà yìí yóò ti máa yé wa pé ọmọnìyàn gan fúnra rẹ̀ ó ti gbà yí wọn ò tàbùtí fóun nítorí pé ẹ rí ágímẹ́ǹtì ẹ̀ ń bẹ̀ wọn ágímẹ́ǹtì rẹ̀ náà ni pé àwọn akọ kékeré yìí náà kìí ṣe rẹ̀ ni pé ìǹté òun náà mọ̀ ti gbogbo ẹ̀ àmọ́ rẹ̀ òun ni pé eléyìí kéré ọlọ́wọ́ bá lè jọlá ní wàwájádù ma amìlú hàbìrọ̀ gbogbo tí wọ́n ti lítẹ́ wọ́n ti pàtàkì àti ọ̀gbẹ̀dà kìyàmà tí ó ti kíni yóò wà lẹ̀ hàbìrọ̀ yóò pẹ́sẹ̀ntì pẹ̀lú wọn ó rí gbogbo àwọn tí wọ́n ti ọlọ́wọ́ bá lè jọlá tó ti náà ló gbà tó bá di ọ̀gbẹ̀dà kìyàmà tíra yìí òun náà lọ́lọ́wọ́ bá àlejò ọlá òun náà lóró yìí wà níbẹ̀ nígbà tó lọ́wọ́ bá àlejò ọlá wá ró yìí tíra yìí wá pé etí wọn kọkalẹ̀ ní o àtọ́ bá wá jẹ́ pé etí wọn kọkalẹ̀ ní ẹ̀ẹ́n tí ó wá tó bájọ̀ gbéra kí á bó ṣe rí nìyí tí ó ń kálukú yóò máa sá kíjokíjo ẹ̀ẹ́n ọlọ́wọ́ bá àlejò ọlá ní wáyé lóye ọmọ ilé lè mọ̀ká lè rí àjẹmúyà kó máa bá àwọn tí wọ́n kọjọ́ ìlérọ́ ọlọ́bá rò yẹn bí súra kan yóò tún ròyìn rẹ̀ bí súra mi ṣe irọ́ ní ọmọwá jẹ́ náà láàmà wá jú ẹ̀ táàmà describe ẹ̀ báyìí pẹ̀lú àwọn tẹ̀lẹ̀ tí ó máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bọ́jọ̀ gbé lọ́sí àmọ́ òṣèré ọlọ́ọ̀bá lè jọlá ròyìn rẹ̀ láwọn ọ̀nà eréṣiríṣi fún wa tó ní bọ́lọ̀ ọba lè jọlá sí wá ròyìn rẹ̀ tó yìí àwọn kan ìsún wà tó sọ pé irọ́ ni ẹ má dàwọn olókùnrin jọ gbé lọ́sí egbe kó máa bá àwọn tí ń pe ọjọ́ irọ́ ẹ́ egbe kó máa bá wọn lọ́jọ́ òun nígbà bá ti jọ làwọn náà ti rí pé ah ẹ̀ńtà àtakò ló dé yìí ẹ̀ńtà àpè nírọ́ òun náà ló yìí ni ó máa wá eríṣiríṣi ọ̀nà àbáyọ àgbéláyé níta wà yìí náà bá ti rí ẹbá fẹ́ tú ẹ́ tó di pé gbogbo ẹbẹ́ dàrú gbogbo kọlọmọ ni ó máa ti ah ọ̀dà ẹ̀sán àánú ẹ̀jẹ̀ máa sán díẹ̀ díẹ̀ àwọn darí mọ̀ fún ní báyìí láti ṣe kíni láti bá yọ kó ní wàhálà bẹ́ẹ̀ náà ló ṣe tó àdíjọ́ ìgbìyà ìṣẹ́ àmà èrí ti ìdí options lọ́mọ ni ó wọ́n wá fọ́lọ̀ fọ́lọ̀ ọba ní kí láti fọ́ ní àwọn ìmọ̀ options láyé tó múra àwọn ni ó máa ń sọ fọ́lọ̀ pé dákùjẹ́ ń padà lọ́gbẹ́ lọ́tún dé ọlọ́wọ́ ọba ní kí láti yíwa náà Al-Qur'ani pé walau ruddu la'adu lima nuhu ní òkúrọ́ lọ́mọ nìyàn walau tàbá ní ajá wa padà sáyé pé ẹ̀dà ẹlọ láàájú ni màá lò ní tí wọ́n ń ṣe náà wọ́n ti máa lọ lè irọ́ ni wọ́n gbà wa lágbára tó tí ọlọ́wọ́ bá àlejò ọláròyìn ọjọ́ òbí lálẹ́ kìámọ̀ ìfún wa ọlọ́wọ́ bá àlejò ọlá wa ní wáyé ìyá ọmọ ilé ní mo kàbí ní egbé lọ́jọ́ tà ń sọ yìí ìyá ọlọ́wọ́ bá àlejò ọlá ìbínú ọlọ́wọ́ bá àlejò ọlá ni àwọn olùpè nírọ́ alladhina yukadhibuna bid-din alladhina yukadhibuna bi yawmid-din ọlọ́wọ́ bá dìtọ́lá ní àwọn tí wọ́n pe yawmid-din ay yawmul jazaa ọjọ́ ẹ̀san àwọn tí wọ́n pe ọjọ́ náà nírọ́ wọn ni ọjọ́ tí ò ní wáyé ọlọ́wọ́ bá dìtọ́lá ní egbé kó máa bá wọn àwọn tán ní ọjọ́ ẹ̀san wọn ni kò ní wáyé òun òun náà ni wọ́n fi ń láyà sí ọlọ́wọ́ bá àlejòọ́lá òun náà ni wọ́n fi ń takò àti ọlọ́wọ́ bá àlejòọ́lá òun náà ni wọ́n fi ń gbé ẹ̀tọ́ rẹ̀ òun náà ni wọ́n fi ń ṣe àbòsí fáwọn èèyàn ni wọ́n ń gba ẹ̀tọ́ nígbà tó jẹ́ pé wọ́n ti pe ọjọ́ ògbéjà lóde àmọ̀ ọlọ́wọ́ bá wá ní wà yóò bí i ìlà kúlù ma yukadhibu bihi èèyàn tó nọ́mà tó ní kọjọ́ ìdàlù sí àmà nírọ́ illa kullu mu'tadin àfihàn àyàfi àwọn tí wọ́n bá tayọ àlà inú tí ọwọ́ wọn mu'tadin àyàfi àfihàn wọ́n tayọ àlà níbi iṣẹ́ ọwọ́ wọn àfihàn ya olùsẹ́ ọlọ́wọ́n bá àríjọlá níbi àwọn ọ̀rọ̀ tó mọ̀ tó jáde lẹ́nu ọ̀rọ̀ ẹnu wọn ò dáa iṣẹ́ ọwọ́ ọmọ òdá ọ̀rọ̀ ẹni tí ó bá ti dá tí ọwọ́ bá ti dá ẹ̀yìn áàdì mọ̀ ipé kí ni in tó wà ní wọn gẹ́ burú jáì abúrúsí bẹnu ọmọ nìyàn kò lè gbé e jáde tán pẹ̀lú sí ọwọ́ ẹ̀ àbí kó gbé e jáde tán pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹ̀ ọ̀rọ̀ tí bá jáde lẹ́nu èèyàn láti mọ̀ ipé à ah, inú rẹ̀ burú iṣẹ́ tí máa ń ṣe pẹ̀lú ọwọ́ rẹ̀ òun náà láti mọ̀ ìgbé ààrin tí ń bẹnu ọkàn yìí nínú ọkàn ilé yìí lájẹ́ ọkàn ìkan tó burú jáyìí kò sí tí ó máa múyàn tayọ àlà ẹ̀yìn tó tayọ pé àfídà rẹ̀ náà ni ò dáa àfídà rẹ̀ ló burú jáyìí táfídà bá ti burú báfídà bá ti rí ẹ máa rí gbégéni yóò máa lapa níbi ìsì ọwọ́ àwọn tí wọ́n bá láfídà nísìnyí pépé tí ẹ bá ti sin lọ́run débì kan kò lè kó máa kí ọmọ ẹ̀yà tó bá lákìídà nísìn pépé tí ẹ bá ti ka sàlátù bá ti ẹyọ kan ẹ̀ ó ti déédéé kí ẹ parí kùránì 6000 times ẹ̀ tó bá lákìídà rẹ̀ tí yóò kí ọmọ láíláí kò lè kí ọmọ kí ló kí ọmọ sí kí ló kí ọmọ sí so àkídà máa ń lapa lára kí ni lára àwọn tẹ́tẹ̀yàn bá ń ṣe òun náà ló bá tó pé Ànábì sallallahu alaihi wasallam arab wal ajab ẹni tó mọ̀ ọ̀rọ̀ jùlọ àwọn lárúbáwá ká tó wá pé àwọn tí lè ní lárúbáwá kò sẹ́ni tó mọ̀ ọ̀rọ̀ sọ Ànábì so ó túnmọ̀ yí pé àníyàn lè ṣe kí ni láàníyàn ò bá ti dá òdúmíyàn ti fẹ́ sí o lè parọ́ bí tí ọwọ́ kò fi tẹ́ẹ̀dì o lè parọ́ níbi ọ̀rọ̀ ẹnu kò fi tẹ́ẹ̀dì péyàn rí ní ọ àmá níyàn kò sí yóò ti pàbí àníyàn àníyàn rẹ̀ náà lọ́wọ́ bá lè kẹlọ́wà fi dá ọlẹ́jọ́ àwọn ẹlòmí tẹ́ bá ti wá sí fún wọn wọ́n máa

ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ nù báyà mi irú eléyìí ọ̀rọ̀ ń takora wọn gbogbo tó yẹ kí ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ́ẹ̀ báyà rẹ ni yóò máa lápa níbi iṣẹ́ tó máa ti jáde ọ̀nà ẹ̀lẹ́bí láwọn tún bí ní ọmọ sọ pé ẹ má fara wé àwọn èyí o wọ́n ní àwọn ọmọ ẹni ọlọ́run ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run ẹ má fara wé o ó lè máa ti zìnà káàkiri ó lè máa ṣe ránù ó lè máa mutí ó lè máa ṣe ìyàwó àrà ẹ̀dá ìbílẹ̀ àwọn bàbá wọn ti parí iṣẹ́ tí wọn wọn ti parí iṣẹ́ tí wọn ẹ má fara wé wọn ẹ̀dá kù gbélé lè wà lẹ́sìn ọ̀rọ̀ ọba àdìjọ́lá kéèyàn ó ti kí ó dákẹ́ má bàa wí kẹwa ni wọ́n ti parí iṣẹ́ rẹ̀ ẹ̀yìn anábí ò mọ̀rí iṣẹ́ fátímà parí anábí ò iṣẹ́ fátímà parí kọ́lá anábí sallallahu alaihi wasallam láàbùn ní àìsímínà lọ́ọ̀ ìṣe à ẹ̀ ní kankan tí mo lè fi ọlọ́rọ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala o ìwọ gẹ́gẹ́ fún ààrẹ ló ti gíní ìwọ náà ló gba ẹ̀mí ara rẹ̀ là bàtánà bí wàá rí Fátímà tánà bí òrí tẹ̀rẹ̀ parí wòlíì wo lẹ́mọ̀ á sọ fún ti parí sí àwọn ọmọ rẹ̀ ṣàìjà mi lọ́lọ́ sí farawé ara àwọn ọ̀nà bí táwọn súnbí ti ń sọ àwọn èèyàn lóòrùn ara bí tó ti ta àwọn èèyàn jẹnu ọ̀nà lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmí náà fi ṣe gíní ọ̀nà àwọn ìjà tí wọ́n yà hù wọ́n ni wọ́n ní kò sí farawé ẹ́ ó lè máa kírun wọ́n ni kò sí farawé ó lè máa mutí wọ́n ni kò sí farawé ó lè máa ó lè bọ́ síta kó máa fa obìnrin olómìnir kó máa fọ́ obìnrin olómìnir lọ́yàn á sì wòlé ọlọ́run kò sí farawé ẹ̀rọ àkókò nílé ìwọ̀ nínú ọ̀sán ní òfin ọlọ́wọ́ bá àdìjọ la. ọlọ́wọ́ bá àdìjọ la ní kò sẹ́ni tí ó fi ọjọ́ ògbìjà lè kìí àmà nírọ́ tó tayọ àwọn tó jẹ́ pé kíni àwọn ọmọ ẹ̀tẹ́dì àwọn tí wọ́n kọjá àlà níbi iṣẹ́ ọwọ́ wọn àfi àwọn tí wọ́n ti ọlọ́wọ́ bá ẹ níbi àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu

àmọ́ gbàtẹ́ bá tún wá ń kà fún tí a àbí ti wá àti fún ìdádùsílá aléyìn ayá àtúnà tí a bá wá ń káyà kùránì fún tí a ọgbọ́tọ́lọ̀ ọba àdìjọ láwí báyìí ni òun àwọn àlọ́ àwọn ìsàn tó jẹ́ pé láhàkí kọ̀tàláhàá àwọn àṣà tí ò dégíní tí ó rí pé ká mọ́ pàtà ajá àti jàpá pé ká mọ́ sọ̀tán erin ká mọ́ sọ̀tán gbogbo àwọn àṣà tán máa pa àwọn àwọn àṣà yẹn níbo òun ni wọ́n pè ní kíni ni wọ́n pè ní àṣà tọ́mọ wá kọ́ tọ́mọ wá káyà alùkùránì fún qala asatirul awwalin èyí tí ó máa jáde lẹ́nu ẹ̀ òun náà rí pé kí ni asatirul awwalin yóò máa ní àlọ́rí jẹ́ pa ìtọ́ka lo fún lọ́dọ̀ rẹ̀ tẹ́ bá mú àyàwá fún yóò pè ní asatirul awwalin yóò ní àwọn àlọ́ àwọn àlọ́ jọ́jọ́jọ́ àwọn àlọ́ àpamà tó jẹ́ pé la haqiqata laha kò sí òdodo bẹ́ẹ̀ àátọ̀mọ́ pa káfíńsí gíní kákàfí túra kákàfí dára yá ni ẹgbà àmọ́ kéèkéé ní ìjọba nínú ọ̀yá ẹjá pà lọ́wọ́ ẹ́ inú rẹ̀ ó ti dùn káàbí bá ń jẹun yóò fún jẹ lẹ̀ ẹ̀yìn ọ̀yá tí wá ló sì jàpá nígbà tí jàpá wá ṣe kiri bẹ́ẹ̀ nìkan kò sì jàpá àwọn ìsànà ni wọ́n ṣe kiri àwọn kan náà ni wọ́n ronú rẹ̀ pé ìjàpá wà lọ́lẹ̀ jí àsáró wá jí àsáró àná rẹ̀ nígbà tó wá jí àsáró nígbà tó wá rí wọ́n fẹ́ káwọn máa wá débìlà máa ìjàpá kí ló ti ọ́ nígbà wá nígbà tí yà nígbà tí ó bí ó ti gbé ilẹ̀ bónú wọ́n ti ìjàpá fi pálí nínú <laughs> wọ́n sà wá kíní kan fún àwọn ẹranko kọ̀ọ̀kan tá ìtòsẹ̀lẹ̀ sí tó fi dé kéré tó fi rí tòwúrú àwọn ọmọ ní tìí àwọn ọ̀rọ̀ tó ẹgbẹ́ kí ni kò ní àkíkọ̀ ní ẹwà wò ní tìí ìwà àwọn báwọn tó jẹ́ pé lóòótọ́ àwọn kéèkèé àwọn lè mọ́mọ̀ lásìkò wọn ní máa yọ́ tó bá kọ́ ní jàpá ah, wọ́n ọ̀rọ̀ túra káàkiri orí sàfàájì kó wá jẹ́ kó náà láàmà wá fi alukur'an ẹ̀rí báwọn ìbìrì kọjá là wọ́n pè alukur'an wọ́n pè ní asabiul awwalin ìpè àwọn àwọn ọ̀rọ̀ ẹ̀ àwọn ọ̀rọ̀ tí ò sún dúdú bẹ́ẹ̀ àwọn àlọ́ òun náà ni irú àwọn táà ń wa láàdà tẹ́bẹ̀ qulubuhum bil Qur'an alkùránì ò ní sọ kan wọn láǹfààní alkùránì ò ní sí tẹ́kẹ̀ kan nínú ọkàn wọn alkùránì ò wúlò fún wọn kò lè kó ọmọ súnmọ́ ẹ̀ ìdájọ́ ti bẹ̀rẹ̀ alkùránì wọn ò tẹ̀lé wọn ò ronú nípa ẹ̀ tọ̀sẹ́ni tí ò tẹ̀ wá gbà kó dodo ni tí ó gbà kọ́ lọ́wọ́ bá àlejò ọlá sóò ní ó mọ̀ wá ṣe kiri sóò ní ó mọ̀ wá sọ àbóhun ni ó máa wá tẹ̀lé àwọn ìdájọ́ tọ́lọ̀ ọba àlejọ́lá tó mú wá fún wa nínú Al-Qur'an ọlọ́ọba àlejọ́lá ó ní kálá ọlọ́ọba àlejọ́lá ní kálá bálì ọ̀rọ̀ orí bí wọ́n tẹ́ ohun Al-Qur'an ní ṣe àbáṣírò àwàdí yóò Al-Qur'an ní alkùránì ṣe ìsànjàpá àti yánibo ọlọ́ọ̀bà àríkẹ́lá ní rọ́nà alákùlóbìhìm ma káànú yẹ̀sìkò ọlọ́ọ̀bà àríkẹ́lá ní gbójẹ́ ma wíbẹ̀ òun náà ní pé ọkà wọn ti blọ́k rọ́nà alákùlóbìhìm ó ti bu ọkà wọn mọ́lẹ̀ ìdọ̀tí ẹ̀rígbà tí páìpù ẹnu páìpù

òun náà ló fà tó fi mú wa tó fi kí wọ́n fi pé alukur'an tí wọ́n fi pè lálọ́ wọ́n fi pè lálọ́ àpamọ́ alukur'an tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ lájú ikú agbé ibi tó lágbára dé tọ́lọ́wọ́ bá alẹ́kẹ́ lá ní law anzalna hadha alukur'an lara'aytahu khashi'an mutasaddi'an min khashyatillah àpáta yóò sì gíní yóò sì gbọ̀n pẹ̀pẹ̀pẹ̀ àpáta yóò sì máa fọ́ yóò sì máa sán min khashyatillah látara ìbẹ̀wò Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bà àdéjọ́lá ní òun tẹ́lẹ̀ ìsàkójúwe fún wa ní àkójúwe ọlọ́ọ̀bà àdéjọ́lá fún wa ọlọ́ọ̀bà àdéjọ́lá alukóyà tó tóbi débi pé tọ́lọ́n bá sọ̀kalẹ̀ lórí àpáta yóò sì fọ́ ó wá sọ̀kalẹ̀ lórí ọkà ọmọ ènìyàn tọ́kàn wá wọn ló àpáta tọ́kàn wá lágbára tó àpáta bálùkọ̀rá lè jẹ wo tó ẹ́n ọlọ́ọ̀bá alẹ́kọ́lá nígbà tí ó sọ kalẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bá alẹ́kọ́lá sọ kalẹ̀ fún Ànábì díẹ̀ díẹ̀ àkọ́kọ́ tọ́lọ̀ọ̀bá sọ kalẹ̀ ó

àsìkò tí wà yìí láti sọ̀kà ìfà mẹ́rin sallallahu alaihi wasallam nínú òtútù tó mú tó bẹ̀rẹ̀ lè máa rẹ̀ létí anábi ó ti máa làágùn òtútù tó mú tó ní agbára gbogbo ẹgbẹ́ anábi sallallahu alaihi wasallam báyìí agùn ó ti máa bọ́ nítorí pé kìnnì nítorí pé wà yìí tí ó máa dún gbúrúgbúrú nígbà tí kéde nígbà tí agogo ogun ọ̀nà tí wáyé ń gbà sọ̀kalẹ̀ bá àdé sallallahu alaihi wasallam kò sí ìtòrọ̀ kẹ́nìkan wá sọ pé mo ṣe lágbára tó yìí kẹ́nìkan wá ní àzàzí awwali ọlọ́wọ́ bá nìkan lá ní ìwọ̀lú ọmọ tí ń ti ọ̀hún alkùránì ti àzàzí òun náà ni ò jẹ́ kí ìmálẹ̀ ẹn kóra ìwọnú ọkàn rẹ̀ ẹ̀rí ọlọ́ọ̀bà lè gọ́lá ní ìfúnnú ayàkan ní al-Qur'an ọlọ́ọ̀bà lè gọ́lá ní walladhina ihtadaw zadahum huda wa atahum taqwa àwọn tán bá ti rí ojú ọ̀nà tán bá ti

nítorí pé ọkàn wọn ti dígbẹ̀ta ní ẹn gbogbo àwọn aburú ẹbọ lóríṣìíríṣìí èyí tí wọ́n ń ṣe gbogbo ẹ̀bá pátá ọlọ́ọ̀bà àlejọ́lá ó ti ní kó tẹ́kíní ọlọ́ọ̀bà àlejọ́lá ti dígbẹ̀ta ọkàn wọn ọlọ́ọ̀bà àlejọ́lá wá ọjọ́ ọgbẹ̀jà lè kíyàmà ń bọ̀ ọjọ́ tàà wá ń wí innahum arọ́bìhìm yawma idin lamahjubun ọlọ́ọ̀bà àlejọ́lá ní á dì gàgá wọn a ní jẹ́ kí wọ́n rí Allah subhanahu wa ta'ala tó bá jẹ́ á

ẹ́ àwọn ní orí àwọn mọ̀tẹ́sìlá ẹ́ àtàwọn míì wọ́n àwọn kàí pé a ní ojú wa báyìí a ní fi rí Allah subhanahu wa ta'ala àkídà ahlus sunnah wal jama'a èyí tó ṣe dédé pẹ̀lú ìdí alkùnrin sọ fún wa tó ṣe dédé pẹ̀lú súnà nabi sallallahu alaihi wasallam òun náà ní pé gbogbo apátápátá ẹni tó àwọn kèfèrí nìkan ọlọ́wọ́ bá

ọlọ́ọ̀bà àdìkẹ́lá ní wujuhu yawmaidhin nadira ọlọ́ọ̀bà àdìkẹ́lá ní àwọn ojú kan bẹ tó wá sí ọ̀gbẹ̀dẹ̀ àdìkẹ́yàmà àwọn ojú yóò tutù kìí ṣe pé torí kójú wẹ́ẹ̀tì ní kálọ́ ojú tutù o ẹ̀rígbà náà máa ń lo àmọ́ ń lò ní yorùbá tá ojú yìí mà tutù o kìí ṣe kójú rẹ̀ wẹ́ẹ̀tì kò dámi lójú ìtumọ̀ rẹ̀ ni ila rabbiha nazira wọ́n ma wá sí kí ni àwọn tí yóò ma wu ọba tó dá wọn wọ́n ma wu ọba tó dá wọn ẹ̀yìn ojú wó tutù wọ́n wá ma ọba tó dá wọn tàbátúwò inú àyà ọlọ́ọ̀bà àlekọ́lá tí ó ń sọ fún wa ọlọ́ọ̀bà àlekọ́lá ní ọlọ́ọ̀bà àlekọ́lá ń àwọn tó wá ọlọ́ọ̀bà àríjọlá ní gbogbo ní wọ́n bá òun náà ni wọ́n máa rí bá àríjọ́nà wàdàdẹ́ ìdá àmàzí àlékún tó wá ń bẹ lọ́dọ̀ wa ya áyà yìí àti áyà míì nínú Al-Qur'an sọ wa ziyada wọ́n tún wá nígbà tánàbí sọ àzíyádà ẹ̀ tánàbí súnmà nǹkan tí wọ́n ń pè ní àzíyádà ìmúwa kí ni àzíyádà òun náà ni àrùbùyà àdínáfàrú ìlàlá òun náà ni kí o nígbìrì kí o rí ọlọ́wọ́ bá dìkẹ́lá ọ̀rẹ́nu àdíjà ní sọ̀láwà alẹ́ òsàlám ipé tó bá dìjọ́ òbí dàlì kìyàmà ọlọ́wọ́ bá dìkẹ́lá ọmọ wá bí àwọn alájá àdìjá náà ìwé gílẹ̀ tó níbi o kí ni tẹ́ fẹ́ kí ni ká tó ṣe fún yín àwọn máa jọ́lọ́ ọba àríkẹ́ lálò pé kí látúfẹ́ kò sí ìkàkàtà tó fẹ́ dèrè máa gbogbo gbádùn náà lélẹ̀ láti rí ọlọ́wọ́ bá àríkẹ́ lọ́wọ́ àti yíwa sí gàjá wọ́n wà rí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá ìyíhun ìgbádùn ó tún wá sí kíni ìgbádùn ìrí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá yóò tún dùn máa wọn ju ìgbádùn gbogbo àwọn ìgbádùn jẹ́ tó ti mú lọ àti ìgbádùn gbogbo anábì sallallahu alaihi wasallam anábì sọ fún wa nínú hadithu mi ìpè tó bá ti jọ́ ìgbéjà kìyàmà anábì ní gbogbo yín pátápátá o ẹ padà rí ọba tó dáyé anábì ní innakum satarawna rabbakum iyala anábì ní ẹ̀kọ́ ojú rí ọlọ́ọ̀bà ní ìjọba báyìí ní pètètè ẹ̀rí anábì ní kama tarawna shamsa sahwan laysa dunaha sahab alábìnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí máa rí oòrùn ní sánmà nígbàtí ojú sánmà bá tí ò sí ẹ̀sùjò tó tuntun tẹ́jú wá wà alábìnrin bẹ́ẹ̀ sí máa rí oòrùn ní àwòrán sánmà tí ìkankan ní kọjí áyà yìí àtàwọn áyà bí nínú alukur'an ó túnmọ̀ fún wa pé àdìọ́kàn tó lára bí a tó gbádùn òun náà ni pé áàrí ọlọ́run bá àdìsẹ́lá tó bá jẹ́ ọ̀gbìn àdìsíyàmà èyí táwọn wá ń ṣe tàwílù pé nǹkan dáàbì rí wọ́n ní àìní ìkọlù wọ́n ní ojú inú ojú ọkà ojú bá ti súnmọ̀ rírí inú alukur'an ẹ̀rí ọba tó dá yín àwọn wà sọ pé ojú ọkà lẹ́bìí tẹ́kọ̀ sí àrọ̀tọ̀ láàrin ẹ̀rí àdẹ́bùjú ọ̀kàrí ni inú ayà tí wọ́n máa mú wá àwọn tó wọ́n ní àlérí Allah subhanahu wa ta'ala tó ti bá bí ọ̀pẹ̀dà kìyàmá wọ́n ní wọ́n máa sọ pé wọ́n máa mú ayà yíwá pé láàtò ìdíríkùn al-absar wa huwa ìdíríkùn al-absar ọlọ́wọ́ bá dìkọ̀ lásọ nínú ọlọ́ọ̀bá àríkẹ́lá ní wàhúwà yóò dérí kùl abúkọ̀ọ̀rọ̀ òun sì rọ kíríká gbogbo ojú inú àwọn àyà tó mọ́ mú wá nù ẹ́ àyà yìí inú àwọn àyà tí àwọn alùsúnà wal jamaa tí wọ́n fi tẹ̀rí ní lórí pé ààrí ọlọ́ọ̀bá àríkẹ́lá tẹ̀lé nítorí pé ìyàtọ̀ wà láàrin al-idrak àti ar-ru'ya kéèyàn orí nǹkan àti ọlọ́ọ̀bá àríkọlá ní àlè rọ kìríká oníkà ò lè rọ kìríká òun kò sọ pójú kà ò lè ríun wàlè láì mọ́tàlù àlá tíyàn bá náwọ́ títà alápèjú eré ẹ́ àbíkẹ́ ara náà ojú sábà yìí kẹ́nìkan wá rí ọlọ́kankan ara mùsùlùmí lágbájá ó rí ọ náà ni kò rí aṣọ tó wọ̀ kò rí bó ṣe ga tó kò rí bí ó ṣe kò rí dúó rẹ̀ ìtọ́nà ó ti ma sọ ní kó tẹ́kí ni orí ọ̀rọ̀ rírí yàtọ̀ sí al-idrak rírí ó kéré nínú al èyàn lè ríyàn kó má ní idrak kó má lọ kíkà gbogbo bí nǹkan tító àmọ́ kò rọrùn kéyàn ní kó má kó má wà rí so àyà yìí náà ń tọ́ka nínú àwọn làbáàlù jahim lẹ́yìn pàtàkì àbáwá gàgá wọn sáàjẹ́ fún orí ọlọ́wọ̀n bá nìjọ lá ìbànújẹ́ lè bẹ̀ẹ̀bẹ̀ lọ́tọ̀ tí wọ́n ma bànújẹ́ rẹ̀ ọlọ́wọ̀n nìjọ lá ara rẹ̀ fún náà ìyá erídìí ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá níjọ́ láti máa fi jẹ́ yàn tẹ́ pé yorùbá tí yorùbá bá nẹ̀yàn tán ó tún rí àtàn tí ó fi máa jẹ́ ó jẹ́ pé kò ní fẹ́ gba náà mọ́ òun náà ní kí wọ́n sọ pé wọ́n káràn sùn yà tọ́wọ́n ní yorùbá náà bá lèyàn káràn sùn yà ẹ̀tẹ́ káràn sùn ní inú oṣù máa bàjẹ́ pàtẹ́ ìlànà tó kọjá èwì fún ọ tẹ́bí sọ wọ́n látàárọ̀ tó báyìí

inú náà náà lẹ́bí jíyà yìí ọlọ́ọ̀bá lẹ́kẹ́ ló máa sọ fún wa bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá lẹ́kẹ́ ló máa sọ fún wa pé iná ajá ànámà yìí tẹ́ pè ní rọ́ǹgbà tẹ́ fi wà láyé yìí ẹ́ àwọn kèbèrè wọ́n ma wá sọ pé ó mọ̀ sí fún wa o ó mọ̀ sí fún wa o nọ̀rọ̀dù wà láàánú káàdé orí àyà àti ọ̀bìnà a wọ́n mọ̀ sí fún wa o ọlọ́run bá sì dáwà padà wọ́n dáwà padà sáyé tán bá dáwà padà sáyé ẹ́n láàánú káàdé orí àyà àti ọ̀bìnà a òjíṣẹ́ ní

wà iná ó lákà àdìbò òkúrọ́ ni wá wọ́n ya òkúrọ́ láyé wọ́n tún ya òkúrọ́ láti kìí àmà ìdáhùn lákà àdìbò ni èyí wọ́n wí òǹpẹ́ bá dáwà padà ẹ̀yìn a ní ṣe nǹkan mímú ní láti ìgbà sábà padà sáyé ọlọ́ọ̀bà àlejòlá ní ìdáhùn lákà àdìbò ọlọ́ọ̀bà àlejòlá ní òkúrọ́ ni wọ́n wò irọ́ ni wọ́n pa tẹ́ bá ni wọ́n mà lọ lè ọlọ́ọ̀bà lè gbọ́lá ròyìn àwọn ilé ìfún wa àwọn tó jẹ́ pé àwọn ti tíra àwọn tí ó wà níbi gíní tí ó wà ní ti jíì àwọn nù kí wá ló fà tọrọ wọn fi dàbó ti dà ọlọ́ọ̀bà lè gbọ́lá ní òye rẹ̀ fún wa kó bá máa jẹ́ sẹ́rì tìrọ kó bá máa jẹ́ ìrántí fún wa kó bá máa jẹ́ mọ́wọ̀ ìzọ̀ kó bá máa jẹ́ wà sí fún wa ìpè ìdí ó mú yàn kágun tí ó gbọ́ àwọn nǹkan tọ́lọ̀ ọba àdéjọ́ láró yìí mẹ́sàn mẹ́wàá yìí òun náà ní gbogbo tọ́lọ̀ ọba àdéjọ́ lákàkàlẹ̀ fún àyè ọlọ́ọba àdéjọ́ láwá fẹ́ ròyìn àwọn apá kejì àwọn tí wọ́n jẹ́ pé àwọn mùmínì ní kálá inna dájúdájú tíra àwọn al-abrar àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni rí jam'u bar ọ̀nà ni al ọ̀nà làwọn tí wọ́n jẹ́ èèyàn rí láyé àwọn tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn dá àwọn tọ́rọ ẹnu dá àwọn tí wọn àwọn tájí ọkàn wọn dá àwọn náà ni al àwọn ní ìdàkejì al-fujab àwọn ìdàkejì àwọn kèfèrí àwọn kòkí ọlọ́ọ̀bá ní kí ọlá ní tíra àti wọn láfi iliyyin ibi tó ga jù nínú àlìjánà òun náà láti kí ni òun náà láti tíra àwọn sí gẹ́gbà ìsọ fún wa ibi tó jí jù ibi tó lọlẹ̀ jù

tọ́lọ̀ọba àríkẹ́lá ní wà máa àjọrọ̀ kàmà ti jí ọlọ́ọba àríkẹ́lá tó wá sọ fún àdébí sọ̀láwà àríwọ̀ sálàm ipé wà máa àjọrọ̀ kàmà ilé yóò kí ló fi máa ìrẹ́ àdébí sọ̀láwà àríwọ̀ sálàm kí ni nǹkan táà ń àwọn àyè tó ga àwọn àyè tó ga ro nínú àlìjẹ́nà mọ́rùn-ún ẹ̀ mọ́báyé ò kí ló fi máa rí ànábì sallallahu alaihi wasallam àyẹ̀wò là ń pè bẹ́ẹ̀ ìbò là ń pè bẹ́ẹ̀ wa ma alladhi a'lamaka ma iliyun kí ló fi máa rí ànábì sallallahu alaihi wasallam eléyìí ìfìhàmù tẹ̀síf wa ta'dhim ìbéèrè tọ́lọ̀ ọba àlejò alábẹ́rẹ̀ ìfìhàmù yìí láti fi jẹ́ kíni láti fi jẹ́ ká mọ̀ bí nǹkan ẹ̀ẹ́sẹ̀ bó ṣe tóbi tó ká pé àyè láńlá kan ni tọ́lọ̀ ọba àríkẹ́ọ́lá ní ibẹ̀ òun náà ní tíra àwọn tí wọ́n jẹ́ ẹni ìrìngbà tán wà láyé ìbẹ̀dẹ̀ wà ọlọ́ọba àríkẹ́ọ́lá wá ní tíra táà sọ yìí ọlọ́ọba ní tíra yìí tíra tí wọ́n kọ náà ni o bí tàwọn ẹni àkọ́kọ́ náà ni kìí tíra tí wọ́n o tíra tó jẹ́ pé gbogbo tí ń bẹ́ẹ̀ nú ẹ̀ wọ́n náà

àwọn onímọ̀ rí bíra yìí àwọn náà àwọn tán súnmọ́ lọ́wọ́ bá lè jọlá inú àwọn ènìyàn inú àwọn ìjọ lọ́wọ́ bá lè jọlá àwọn tí wọ́n súnmọ́ lọ́wọ́ bá lè jọlá bí tọ́ á ti yìí pẹ̀lú pé wọ́n tẹ̀lé wọ́n tẹ̀lá bẹ́ẹ̀ máa ti ń súnmọ́ ọlọ́wọ́ bá àlíkẹ́ ọlá sí bẹ́ẹ̀ máa ti ń ti tọ́lọ́wọ́ bá àlíkẹ́ ọlá fẹ́ sí bẹ́ẹ̀ náà lè yóò ti máa ṣe kíni bẹ́ẹ̀ náà lè yóò ti máa súnmọ́ bẹ́ẹ̀ máa ṣe ń ti máa bá àlíkẹ́ ọlá àwọn tó bá wá jẹ́

àwọn tí a pè láwọn ẹni rẹ̀ yìí ọlọ́ọ̀bá àdékẹ́ọlá ní wọ́n wà nínú àdáìm wọ́n wà nínú gbádùn wọ́n wà nínú dẹ̀ra wọ́n wà nínú gbádùn tara wọ́n sì tún wà nínú gbádùn ẹ̀mí inú àwọn nǹkan tí máa inú àwọn nǹkan tí èmú yẹn gbádùn àbí tó wá jẹ́ pé téèyàn bá bá gbádùn tó téèyàn bá ti rántí àwọn nǹkan yẹn ìgbádùn wọ́n ti ṣe kíni ìgbádùn wọ́n ti pa ẹlẹ́dìyàn òun náà ní kú wa anábì sallallahu alayhi wa sallam anábì a máa sọ pé a fi fi rú zikra hajjini lazat ibùmí hajjini lazat anábì sallallahu alayhi wa sallam ní ẹ máa rántí lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí ó máa pọ̀ nínú rántí yín ìrántí hajjini lazat bínú níbi tí nǹkan bá ń dùn nísìn ẹ́n eh, tí gbogbo yín wò pé àwànú gbádùn àwànú gbádùn bí kú bá débẹ̀ nísìn yóò sì wo ah, gbádùn yóò wo gbádùn oúnjẹ ó sì di kíkà lẹ́nu ya oúnjẹ tó dùn yóò sì di kíkà nǹkan tí máa ń wùyàn láti ṣe ní gbogbo gbà tó jẹ́ pé èèyàn ó fẹ́ máa tó lọ lè bẹ̀bẹ̀ fún gan àbí kí máa lọ lè sanwó ṣe nǹkan yẹn bí kú bá dé ẹ yóò ṣe kí ni kó gbádùn ó ṣe kí ni yóò sì dẹ̀kẹ́ yóò wà ní nǹkan tí ó tẹ̀ inú àwọn ìgbádùn táwọn ará ilé àlìjẹ́nà gbádùn tí ó ma jẹ́ ìgbádùn fún wa tí ó sì máa jẹ́ ìbànújẹ́ fáwọn ará ilé iná òun náà ní tó tó bá jẹ́ òkúta lè fi yáàmà ọlọ́run bá lẹ́kẹ́ ọlá yóò wá nígbà lọ́dẹ mú mọ́lákùn kò sẹ́ni tí ò ní mà ẹ gbọ́dọ̀ rẹ̀ kọjá kéré ni ó dàgbà ni ikú mà wá bá ṣe wà ikú ma gbogbo apátápátá ọ̀rọ̀ máa jẹ́ wa ó ní ebi sí nàgbà tó bá dìde ó fọjọ́ ọlọ́jọ́ lọ Yorùbá ikú ikumawa inu hadith anabi sallallahu alaihi wasallam ka anabi sallallahu alaihi wasallam anabi kojaba kanu awon sabi re kin ko ka ku anabi wa so pe iwo malakul maut dafu ba nse pele pele eh ikanu awa eru ti olorun ba ri jola daada ni ba nse pele pele eya ri ni iku wa down òun mọ̀ wọ́n jùra wọn lọ́gbọ̀n bí ti wà mú nítorí pé ikú o máa wá bá wa yóò máa wá yẹ̀wá wò ní gbogbo ìgbà ní ìgbà ẹ̀mẹ́ wà lójúmọ́ lásìkò tí àsìkò òun bá wọlé wa wo àwọn tí ń kí ma bi alasari gbogbo àwọn arún ikú ní òun àdìmọ́lákùnlé máa ó ní òun ma wá òun mà wọ́n ga ẹ̀dàkùn ẹni wá wòyà ní ojoojúmọ́ báwọn ó lè dáa ní dáyàmà so nígbà tí ó bá wá gbẹ̀míhun náà ó ti dá àwọn tí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí ó rà tẹ̀ jẹ́jẹ́ fún tó ti bá sọ pé fún ọ̀tẹ̀ jẹ́jẹ́ fún yàyí àwọn àwọn kí náà kó kọ̀rọ̀ ilé gbogbo yíyọ ẹ̀mí kan bẹ́ẹ̀ tó wípò sẹ́ni ṣe pé gbogbo àtẹni tó jẹ́ mùmí ní òdodo kò rọrùn àmọ́ àwọn tó bá jẹ́ kèfèrí ọ̀nà tọ́lọ̀ ọba àríkẹ́ tí ikú ó fi pa á jáde tó fẹ̀mí wọn jáde lára wọn pàtírí tí ó ní wọ́n la nítorí pé ikú tó bá jẹ́ pé tí ìbá ti bẹ́ẹ̀ ni pé ikú gbogbo ẹ̀ tí ó bá kú láyé òun náà ni ó ti kiri òun ni rí ìnira gbogbo ìwòmọ̀ anabi sallallahu alayhi wa sallam nígbà tí anabi sallallahu alayhi wa sallam sanabi wà lórí bẹ́ẹ̀ ìlú sára ní kọ́ta tó anabi sallallahu alayhi wa sallam anabi sọ pé inna lil mawti sakarat a anabi ní ìhun ìlà kún bẹ́ẹ̀ o sakaratul maut nígbà tí yẹn máa múra ní kúfẹ́ sí máa jára pàtí tí máa ń yìrà anabi ní ìhun ìlà kún bẹ́ẹ̀ o inna lil mawti sakarat anabi fi lè ọmọ ànábì ọmọ àkọsọ tó pé ànábì sallallahu alaihi wasallam Fatima ní wọ́n sọ pé wà á kárìbà àbá Fatima wọ́n sunkún pé ah bàbá mi níbi nìra báyìí ah aráma ní bàbá mi ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ fún pé fọkànbalẹ̀ laysa ala abiki karibatun ba'da al-yawm lẹ́yìn tó ní ẹ̀ bàbá rẹ̀ kò ní ìlànà kàmá láyé kò tó lẹ́yìn ikú lẹ́yìn tó fẹ́ tẹ́lẹ̀ olùbọ́ lọ́rùn rẹ̀ yìí bàbá ìlú kékeré òtútọ́ irú ẹ̀ olú rẹ̀ wà nítorí pé ó lágbára ìtọ́ ikú wò ó lágbára òun náà ló pà tó jẹ́ pé kò kẹ́ni rẹ̀ kò kẹ́ni bí ẹ̀kò kẹ́ni bú tó kù mẹ́ta bá fẹ́ wẹ òkú mi gbà ní nígbà tí ẹ̀mọ̀ tí ó bá kẹ́ni bá jáde lára rẹ̀ ìgbé ó sì bọ́lẹ̀ lára rẹ̀ ìgbé ó sì bọ́lẹ̀ lára rẹ̀ látara pé kíni látara tó gbàtà bá yẹ ẹ̀mí ẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ni yọ ti rí ni kọ́dà ó lè má túmọ̀ pé èèyàn bú ni bó ṣe lágbára ni. tọ̀ ikú yìí tó dá oníkálukú mà ní gbogbo tó dá oníkálukú mà tóun ti mọ̀ wá báyìí táwa náà padà mọ́ àwọn tó ti mọ̀ ti mọ̀ báyìí nìsín àwọn tí wọ́n ti kú wọ́n ti dá ikú mà má ti rí báyìí wọ́n ti mọ̀ pé ah mọ́lákùnrin mọ́ ọkàlùkù náà ni ó ti padà máa kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí tí bá ń mílòkè tí bá ń mílọlẹ̀ rọ́tọ̀kúwò afẹ́ akọ̀ àwọn kékeré tí wọ́n sọ̀rọ̀ kú lẹ́nu báhùn àdíọ́kàn Yorùbá náà nígbà tó pẹ́ bá ti sọ̀rọ̀ kú ìgbójú wa pa yìí ìgbó wa mọ́ sí ṣe ní ọlọ́ọ̀bà lẹ́kẹ́ ọlọ́wà ní kí wọ́n mú ikú láàyè tó jẹ́ pé àwọn ará alé náà máa rí àwọn ará alé àìsàn náà máa rí ọlọ́ọ̀bà lẹ́kẹ́ ọlọ́wà bẹ́ẹ̀ lọ́wọ́ pé àwọn kálùkù ó rí pé àmọ́ ohun tani òjẹ́ wà ní mà ọlọ́ọ̀bá àríkẹ́ lọ́wà ní ọya ẹ̀dúnbú ẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ lọ́wà ka kájú iku mọ́lákùnlé máwù tí ma ń pààyàn ọlọ́ọ̀bá dị lọ́rí kí wọ́n na nínú àwọn tí ó fa àwọn ọmọdé àdìjẹ́ náà tí ó sì máa jẹ́ ìbànújẹ́ fáwọn aráalé náà ọlọ́wọ́ bá lè kẹ́ lọ́wọ́ tó fáwọn aráalé àdìjánà tí pé kò sí kú máa ìdí gbádùn ti wá dé nù pẹ̀lẹ́ wù pé àà kò sí kú máa àti àwọn gbádùn báyìí nítorí pé pàdé ẹ̀ bá bàbá ṣe wàhálà ṣe wàhálà ọ̀nà nífi fún ọlọ́tọ̀ wọlé dé pẹ́rẹ́ òkúta ní kó wa lọ láàbọ̀ méje dàmú ara mi jáde bẹ́ẹ̀ lómi máa ń gbìyànjú tí máa ń ṣe wàhálà káàkiri tó bá wá gbọ́ pé ẹnìkan náà ah, lágbájá ó kú ẹ́ eh, ó kú kí ló ṣe ó rẹ̀ ẹni ìta àkọ́kọ́ mọ̀ wílẹ̀nù ó rẹ̀ ẹni àtọ́kọ̀ ah, ṣe ìrẹ̀wẹ̀sì lórúkọ sí báyìí bí inú àwọn nǹkan tí èyí yóò ṣe gíní tí èdè yóò ṣe ní kéyò sùn kòfò nílé lóṣù ká àìwọ̀ ìjọba wí kó sùn kó sẹ́kẹ́ni kó falala ikú èdè yóò sùn kó falala àbẹ́ni tí ò bá gbọ́jọ́ bí láti àmọ̀ gbọ́lógún ọlọ́ọ̀bà àríkọ́lá yóò wá ní kí wọ́n dú ikú ẹgbà tán bá ti dú ikú yìí ọlọ́ọ̀bà àríkọ́lá wà ní kó yọ pé tọ̀ ẹ̀yà ara alẹ́ àríkọ́lá náà kò sí kúmá o kòlóòdù gbére ní o kò sí kúmá jẹ́ ma wà lọ́nu ọlọ́ọ̀bà ní pẹ̀lú sọ fáwọn ará ilé náà ipé kò sí kú o kòlóòdù wà láàmáwò ẹ̀yìn ọmọ bẹ̀ẹ̀bẹ̀ lọ gbé ibi ẹ̀mà àgbọ̀dá ń sọ yìí tọ́lọ̀ bàríkẹ́ ló ṣe léyìí kò ní sí ẹnìkankan nínú iná tí dèdè ọmọ náà gún nínú ìgbàgbọ́ sí bẹ́ẹ̀ ọ̀kàrẹ̀ máa wò ọlọ́ọ̀bà àríkẹ́ ló ti yanjú ọgárùkú ti sáàbù ìyá rẹ̀ tán ẹn tó bá ní kójíyà kójíyà ná temporary lè ẹn tó wọnú ná lẹ́gbà tó bá jẹ àwọn tán ọlọ́ọ̀bà àríkẹ́ ló ti kiri yóò ní kí wọ́n yọ jáde ọlọ́ọ̀bà àríkẹ́ ló wà ní ó yá ẹ lọ wọnú náà ẹlọ lè mú gbogbo ẹni tẹ́ bá rí pé dèédé ọmọ náà gbogbo ìbá wà nínú ọkà rẹ̀ nínú kíni nínú imani òun náà ló fà tó jẹ́ pé bí imani bá ń ṣubú bí bá ń ṣubú kámọ́jọ kú kò dá kí imani yọmọ lálàáfíà kó máa sàárẹ̀ kò dá kí imani yọmọ sàárẹ̀ kó máa lálàáfíà àmọ́ bẹ́ẹ̀ bá bá débi pé imani ẹ̀ wá sàárẹ̀ ẹ̀mí wá gbọ́lọ́wọ̀n ẹ̀ imani wá kú tó bá dígbà òfin dàlùkìyàmá tọ́nà ọba àdìsí ọlá bá ní ẹ máa lọ lè wo àwọn tí ìmáàlì tí ò bá gbèdé ọmọ náà kó bá ń bẹnu ọkàn wọn ẹ máa lọ lè wò wá kò ní dúró ẹni bẹ́ẹ̀ ní àwọn tí wọ́n wò jáde àwọn àlọ́ lè fún wọn jáde wá nuná tọ́mọ́ wá fún wọn jáde wá nuná iná ó ti jó wọn ó ti dúdú ọlọ́ọ̀bá àdìsí ọlọ́wà àdìsí pẹ̀ wọn tọ́ àdìsí ọlọ́wà àdìsí ọlọ́wà àdìsí pẹ̀ wọn tọ́ wọ́n ti jẹ̀yà tí wọ́n ti láyé tó kù díẹ̀ ní bẹnu ọkàn wọn díẹ̀ wọ́n wá pọ̀ pẹ̀lú àlìjẹ́nà ó ní lẹ́nu hadith Ànábì sallallahu alaihi wasallam ipé wọ́n tún wá máa lọ lè mú wà lọ lè bá Ànábì sallallahu alaihi wasallam wọ́n máa wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé gbogbo àwọn àpá anájí bẹ lára àwọn yìí ń mú discrimination wá ẹni tó bá darí ẹ̀wọ̀n tó láàrin <laughs> ẹ̀ ti dá pé rẹ̀sẹ̀ dénú anábì sallallahu alaihi wasallam anábì wà ní kún lọ ní ìwẹ̀ nínú alkausar omi náà omi àbàtà omi sáńpẹ̀ ní alkausar tọ́nà ọba àdìjọ́lá tó fi tu anábì nú nígbà tó ma anábì ń kú táwọn tèmi wá ń bá anábì sallallahu alaihi wasallam ti ẹ̀yẹ ọlọ́ọ̀bà àdìjọ́lá wá ní ná àkọ́ ìnà alkausar àwa láta ìrẹ́ anábì sallallahu alaihi wasallam lọ́rẹ̀ pẹ̀lú alkausar nígbà wọ́n bèèrè lọ́wọ́ anábì pé náà pè ní alkausar anábì ní láharún àtọ̀ní ní rọ́bì ní jẹ́nà anábì ní akéré mọ̀dù kan ni wọ́n ń pè ní alkawuta èmi ọlọ́wọ́n bá àríkẹ́ ọlá fi ta lọ́rẹ nínú àlìjánà inú omi yìí ọlọ́wọ́n bá àríkẹ́ lọ́sí wá ní anábì ní ẹlọ́wọ̀ ẹnu ẹ̀ sọmáwọ̀ ẹnu ẹ̀ ara wọn wá sí kíni ara wọn wá padà sí bó ti wà tẹ́lẹ̀ ara wọn tẹ̀sẹ̀ wá jọlọ lẹ́yìn gbàtà àwọn ti wá wà báwọn ní ìsìn tó jẹ́ pẹ́tọ̀ ìgbà wọn lọ́wọ́ bá àríkẹ́ lọ́sí ní ẹyá ẹmú kú

ọlọ́wọ́ bá nífẹ́ lọ́wọ́ àbìdá wọn láti tọ̀ ẹ̀yà o òhòlóòlù gbére ní o ikú tí ó pa yín náà láti pa yíò ikú tí ó pa yín òun náà láti júmbú yíò kò sí nǹkan ma sí kíni ẹ ma bẹ́nu rẹ̀ ẹ ma bẹ́nu rẹ̀ lọ́gbìn ọlọ́wọ́ bá nífẹ́ lọ́wọ́ ní ìkẹ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ kó ma bá bí máa ń sọ̀bá tún pẹ̀lú sùúrù tẹ nígbàtẹ̀ wà láyé ẹni tí ò ní sùúrù ní ṣẹbọ̀ ẹni tí ò ní sùúrù ní pàǹkan Allah ta'ala ẹni tí ò ní ní sùúrù lórí àjẹ́wò tọ́rọ ọba àlẹ́kọ́ ni ó mọ wálé àwọn adáni sí adáhùn sí ilé àwọn yẹ̀mí wò lé àwọn yàrá ní kò lé ní sùúrù nígbà tó wà lé ní sùúrù ní ti fi ọlọ́wọ́ àfi kí ọ ò ní sùúrù nígbà láyé kò sí gbogbo abúlé yẹn ń ṣe láyé yìí tàbá lẹ́ni títà wúlá yìí àìní sùúrù ni kò lè ní sùúrù èmi pa wà lè mú sùúrù ó sì lọ lè jalè àìní sùúrù lẹ́ẹ̀ máa bá mi gbogbo tí èèyàn bá ń ṣe láburú lọ́lọ́wọ́ bá àdéṣọ́lá fi kí àwọn ará alẹ́ àdìjẹ́ náà tó wá jọ́ bìdà kìyàmà pé látara pé ẹni sùúrù nígbà tẹ́ wà láyé nígbà tó máa wọnú na'im inú ìbádùn innal abrara lafi na'im inú ìbádùn tọ́lọ̀ ọba àríkẹ́ láláwọn ẹni eré wà yìí ìgbádùn ara ọ̀tọ̀ ìgbádùn inú ọkàn ọ̀tọ̀ ìgbádùn ńgbà tó bá tó wá dúnmú kú tán ti dúnmú malakul maut ìgbádùn tó ìgbà yẹn ó wà lọ ní ìjòkó lórí àárọ̀ yìí jámù àríkà àwọn yorùbá máa ń pè ní àgbàntara bí kú ti ń ṣe à wọ́n wá jòkó lórí àgbàntara báyìí yá ń zorú òun wọ́n máa wò lọ́wọ́ máa wọ̀ báyìí ẹwà àwọn abolówó gbà tó wà láyé àwọn náà mọ̀ fẹ́ tàbí ọbí ọbí àdìjẹ́ nígbà táwọn wà ní ọgbà kan tó ń gbé gbọ́ ọgbà tó bá dòrí wọ́n wá wo bìkáàdì kan lẹ́yìn báyìí wọ́n wá gbé bí àgbà àga kan síbẹ̀ wọ́n wá ọlọ́ọ̀bá àlíkọlá ní àwọn wọ̀nyí wọ́n wà ní kíni wọ́n wà ní al-arā'ī wọ́n wà lórí àgbàntara wọ́n wà lórí jíà lórí ìwọ́n bí jòkó yẹ́sùrún wọ́n ma wá wò wọ́n ma wọ́n kan lọ́bàá ìtí lọ sí bọ̀ wọ́n ma wò ẹ̀ẹ́dì máa rí àwọ̀ gbádùn lára wọn ipé ah, àwọn eléyìí wọ́n tí gíní àwọn eléyìí gbádùn látara orí tọ́lọ̀ ọba àdìjọ láti fún wa ẹ̀ẹ́dì máa rí ẹ̀ẹ́n gá àwọn eléyìí kò sí kò ìyà lára àwọn eléyìí yusqawna min rahiqin makhtum wọ́n máa wá fún wọn mu nínú àlìjẹ́nà wọ́n máa fún wọn ní àwọn ohun mímu kan àwọn sharabun khalid àwọn ohun mímu tó jẹ́ pé kíni àwọn ọtí ẹlẹ́rìn dòdò àwọn pure ọtí ọtí tí imú yẹn tàbí ọbíọ́ ọtí tí imú yẹn já kóòtò já gegere ọtí tó jẹ́ pé makhtum àwọn ọtí tí wọ́n ti sílẹ̀ ẹ̀yìn

nígbà tó bá ti mú títán eréjìdì ní ọmọ ìdánwò ọ̀rọ̀ ìbọn rẹ̀ yóò ògbà yóò ti bò láàkàyà alákàbù ìdánpè lọ́tí wọ́n fi ọtí lọ́tí lẹ́ánàá tòhámìrì ọ̀lù tòhámìrì àkì àìsùgàtì ọtí a máa dégíní a máa kọ́bà láàkàyè kò ní jẹ́ tó bá ti mú tí kò ní jẹ́ ọmọ jíjẹ má àwọn àwọn tí àwọn tí wọ́n bá jẹ́ àwọn ẹni iremu yìí ẹ̀sìn ẹlẹ́rìí dòdò sí ipa yẹn ọtí tí ìdàlá káyẹ̀ ẹ̀rú ni ọtí tó jẹ́ pé màkútùmù ni wọ́n ṣe kí ni wọ́n sí ilẹ̀ ẹ̀pá ní ọlọ́ọ̀bá àdékọláwá ní kìtàmùhù mẹ́tù ẹ̀rí ìgbẹ̀yìn ọtí yóò wà mọ́ yóò tún wá lóòrùn bí àdìmísìkì ẹwà wọn ní máa ń mú tí ẹ bá gbóòrò ọtí àbíkọ́lọ̀ kàlàkà gbé igbó ti mú tí kájẹ́kùn wá fẹ́ kíní ọtí rẹ̀ wá ráyìí èyí ti bẹ́ẹ̀ bí ẹ máa wò pé kílé kí ni wọ́n gbádùn gẹ̀gà wọ́n ni wọ́n bá mú ìmọ̀ láwọn láwọn nípa tí ó mú lẹ́nu wọn bẹ́ẹ̀ bí mú náà ní wù wọn so àwọn tí ọjọ́ àdìjẹ́nà tọ́lọ̀ ọba àdìjẹ́ láwọn ìfún wa yìí ẹ́n tọ́lọ̀ ọba àdìjẹ́ lásọ fún wa pé ọtí yìí kìí ṣe ọtí ọtí tó jẹ́ pé ìtààbù gbogbo ọtí tó jẹ́ pé ìgbẹ̀yìn ẹ̀ ẹ́n bí àlèmísì oòrùn rẹ̀ tún dáa oòrùn rẹ̀ dáa tí mú lẹ́nu náà ó tún ṣe kí ni ó tún lọ tìrín lọ́nà fún ọlọ́ọ̀bà àlejọ́lá ní eléyìí láwọn ará àdìjẹ́ náà náà ni ẹ ọlọ́run bá nígbẹ̀lá ní nípa àwọn ìta bí èkó yìí àwọn díẹ̀ tá a sọ fún inú gbágbé yìí nítorí ìdí eléyìí wọ́n díẹ̀ tàbí àǹfà sí ìmúta náà fi sùn ẹni bá fẹ́ ṣe ìfẹsẹ̀ wọn tẹ̀ ó yà ní fúnra kó máa ti fẹsẹ̀ wọn tẹ̀ ìfẹsẹ̀ wọn tẹ̀ ń bi kíni ìfẹsẹ̀ wọn tẹ̀ ń bi jẹ́ dáadáa ìdí olóore ẹni bá fẹ́ figagbága ẹ máa ẹni tó bá mọ̀ kó ní kàn ṣe ẹni tó fẹ́ fi gbagagba tó fẹ́ fi ẹsẹ̀ wọn tẹ̀ lórí ti ọlọ́ọ̀bà àdìkọ́lá kó lẹ̀ sí kíní kó bẹ̀rẹ̀ sí máa ṣe o àmọ́ ìfẹsẹ̀ wọn ìtọ́lọ́ọ̀bà àdìkọ́lá ń sọ yìí o nílé ayé ni o ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ọlọ́ọ̀bà àdìkọ́lá ní ká tètè múra láyé ọlọ́jọ́ òbídà lè kìámọ̀ kọ́ o tó bá ti jíjọ́ òbídà lè kìámọ̀ tẹ́mi bá ti bọ́ lọ́rùn ẹ́ tẹ́mi bá ti bọ́ lọ́rùn oníkálùkù kò sí tànà fúsù mọ́ o kò sí pàǹtó múra mọ́ lẹ́yìn ìgbà tó bá ti di pé kí ni lẹ́yìn ìgbà tó bá ti gbọ́ lọ́ọ̀bà àdìsẹ́ lọ́ba ti ṣèdájọ́ kò sí pàǹtó ẹ̀ tó wá múra kankan mọ́ lọ́lọ́ọ̀bà àdìsẹ́ láti sọ fún aka ìlú ti pé látàyé látàyé òun náà ni àwọn tó bá mọ̀ pé àwọn fẹ́ ṣe kí ni àwọn tó bá nìkan ṣe ká máa ṣe tànà fúsù ká máa múra sí ìjọsìn Allah fún Allah subhanahu wa ta'ala ká máa ṣe tọ́lọ́ọ̀bà àdìsẹ́ ọlá pa wọ́n láṣẹ láti ṣe ọgbà àwọn tọ́lọ́wọ́ bá àdékẹ́ ọlá ní ká jìnà sí kó ní kálùkù ó sọ́ra kó ní kálùkù ó máa jìnà sí wálé yàtà sáábà kí mú tàṣà àbẹ̀kù ẹni bá fẹ́ ṣe mùsábàkọ̀ lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala ẹni bá fẹ́ gbàgbága lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala kó múra sí láyé tá a wáyé ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá tó wá ròyìn ó tún ròyìn ọtí ò síwájú ọlọ́tí ohun tí wọ́n mix tí wọ́n fi mix ọtí yìí tí wọ́n fi tí wọ́n fi kó min tẹ̀sílìn ẹ́ wọ́n ní àtẹ̀sílìn wọ́n ní tùmọ̀ eléyìí wọ́n ní ayé min ayé ní rọ̀fí àti ma'anan wàhísà omi ìtẹ́lẹ̀rú kan ni òun ni wọ́n pè ní kíni òun ni wọ́n pè ní tẹ̀sílìn ìtẹ́lẹ̀rú kan ni tó jẹ́ pé ìtẹ́lẹ̀rú tó jẹ́ kíni tó níye lórí ni ó wà expensive lórúkọ tẹ ẹ bá dákọ rẹ̀ gan nítumọ̀ tó dáa tó wà tó ga tó ga ní nítumọ̀ tẹ ẹ bá tún wá rí i báyìí ẹsùn pé ah omi yé omi kíni kìí omi lásán omi tó dáa òun náà lọ́lọ́wọ́ bá a lè jọlá òun náà ló fi kíni òun náà ló fi pèlú ọtí. mẹsàájú owó ló tẹ̀sí ní nítorí pé àwọn omi yìí àwọn omi tí máa ń sàn nínú iná inú inú àlìjẹ́ńdà yìí àwọn omi tí máa ń sàn ní àtẹ̀tẹ̀ dáwùsì ni sẹ́wọ̀n pàdé jẹ́nà tó gáàjù òun náà ní àtẹ̀tẹ̀ dáwùsì alábìrin bẹ́ẹ̀ bá fi ọlọ́wọ́ bá a lè tọ́lá ẹ máa sọ̀rọ̀ fi dáwù òun náà làbí jẹ́nà tó tẹ́lẹ̀ àlìjẹ́nà tó rẹwà jù òun náà ní haúsá tó jẹ́nà òun náà làbí jẹ́nà tó gáàjù tó rẹwà jù òun ló gáàjù alábìrin òun ìfẹ́ máa sọ̀rọ̀ tí àwọn ọ̀daràn ayé àwọn náà ti mọ títí ọwọ́ wọn ṣe rí wọn máa ní ọlọ́run kò kí o sọ́ra àlìjẹ́nà sáré wọ́n jẹ́ o kọ́dà bó ṣe fàràǹdà àlìjẹ́nà sábẹ̀ tó síbẹ̀ kọ́dà bó ṣe lọ́bì bó ṣe fi kíṣì inú àlìjẹ́nà sábẹ̀ tó síbẹ̀ èdè ò sọ́ra àlìjẹ́nà o láyé iná tó dìkú èsì ọ̀tọ̀ lè sọ ọmọ ìdáwó wáyé kó bá fi lẹ́kọ̀ọ́ sí àlìjẹ́nà tó fi dáwọ́ ọlọ́wọ́ bá àlejò lásán fún wa pé mìzáàjù wú ní tẹ̀sílì ìpè ìdí wọ́n fi ìdí wọ́n fi dà ìlú ju omi yìí ìdí wọ́n fi ṣe ọtí yìí látara tẹ̀sílì ni nítorí pé kí ni wọ́n ní omi yìí ó ń sàn láti bo ó ń sàn láti lo inú jẹ́nà tó fi dáwọ́ òun náà sì làlìjẹ́nà tó ga jù ẹ̀rì náà lómi rẹ̀ ṣe kéde òun náà lómi rẹ̀ ṣe kéde tóbi jẹ́ pé omi tó ga jù ní kò ní omi tó da jù ní. ọlọ́run bá ní kẹlẹ́ wá ní àìnáà yẹ sọ ọmọ bíi hàlùmọ̀ kọ̀ọ̀rọ̀ ọ̀gbọ̀n. omi tá à ń sọ yìí tẹ̀sí níbi tá à ń sọ yìí òun náà ní omi ìṣẹ̀lẹ̀ rú kan tó jẹ́ pé àwọn tí wọ́n bá súnmọ́ ọlọ́run bá pẹ̀lú kẹlá dáńgbà wà láyé àwọn tí wọ́n wà nínú àwọn ìbánisọ̀rọ̀ ọba àdìsọ́lá lórí ìwà yìí abẹ́rẹ́ ọba àdìsọ́lá gbogbo tẹ́ dáadáa sẹ́yìn fi máa kàn mí gbogbo àwọn kan wọ̀nyí kọ́lá ọba àdìsọ́lá kó mọ́sá fẹ́ ọ̀rọ̀ fún wa kó mọ́sá fi ní ọ̀rọ̀ fún wa abẹ́rẹ́ ọba àdìsọ́lá gbogbo àwọn tẹ́ ẹkú ẹ̀yìn tí ó wà fún yàn kọ́lá ọba àdìsọ́lá tí ó fi gàgà ara rẹ̀ fún yàn tí ò fi jẹ́ والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم كبير المتعة كتب المتعة وعليه الصلاة خلاص نعم وعليه الصلاة والسلام نعم wọ́n ní sọ́ọ́dì pé fún táwọn sọ pé kíkí ra wa pé Ramadan kẹ̀rí Ramadan bá rọ̀ àwọn onímọ̀ sọ̀rọ̀ nípa kíkì nítorí pé ìpìlẹ̀ nínú Islam òun náà ni pé nǹkan dáadáa èyàn máa kíyàn lórí nǹkan dáadáa tí ẹ bá ṣe nǹkan dáadáa a máa ṣe kíni a máa kíyàn a sì máa sọ̀rọ̀ àlùbáríkà fíyàn lórí nǹkan dáadáa tí ẹ bá ṣe so gẹ́gẹ́ bó jẹ́ pé jẹ́ máa ṣe nǹkan aburú àìṣe kíni àìkúyàn lérí aburú wàtàáwànú alàlbírì wàtẹ́kùwá wàlátàáwànú alàlìsìn wàlẹ̀ ẹ máa ra ní lọ́wọ́ lórí kíni lórí dáadáa lórí ìpáyà ọlọ́wọ́ ọba àdìsọ́lá ẹ ti máa ń ṣe dáadáa ká kí ikú tẹ́ eléyìí yóò mọ̀ súnmọ̀ pé àti kíni àárán lọ́wọ́ adé ìkọlẹ́jì so àmọ́ sábà àwẹ̀ ọ̀gbọ́n yìí àwẹ̀ tá ń gbà yìí a mọ̀ pé nínú àwọn kíni nínú àwọn ọmọ wájú ìbádà ló wà àwọn àsìkò tẹ́ ẹ̀mọ́ ní súnmọ́ lọ́wọ́ ọba àdìsọ́lá ni àwọn àsìkò lágbára àwọn àsìkò mi kéèyàn kíyà níbẹ̀ àmọ́ tó yẹ kó láti kíra

òun náà ní títí tó dàbí àdúrà títí àdúrà ká máa sọ fún wa pé Ramadan mubarak Ramadan mubarak ìtumọ̀ ẹ̀ náà ni pé Ramadan náà ń gbà yóò kọ́lọ́ wọn bá wà lùbáríkà sí kí náà ń pè ní àlùbáràkà ẹ̀ òun náà ní àlùkáyù kẹfì òòrè tó pọ̀ ìtumọ̀ rẹ̀ láti fi ká máa sọ̀rọ̀ pé sọ́lọ́ ọba ìtumọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ìbára fún un látara bẹ́ẹ̀ tábà sí ra wa ẹ̀yìn kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ ìṣe bídíà káwa sọ bíyà ah, bídíà ni wọ́n lè ramadan bára tó sọ bídíà lẹ́yìn wájú láti sọ pé ramadan bára ẹ̀yìn tó burú àwọn sọ báyìí kò sínú àwọn kan tí a máa ń dààmú ara ẹni lórí wallahu bẹ́ẹ̀ Naam. Naam. Naam. Ìkànnà wa rí owó kan, wa kò fún ìbò ní ìlú ìpínlẹ̀ Naam. Pé kí a fi ìgò síwájú. Naam. Tó wá kẹ̀lẹ̀ tó bóyá bí ilé ìjà jẹ́, ìlú tó wá ní pẹ́pẹ́ náà kó owó tó fi sí ilé ìjọ síwájú. Naam. Wá tó wá rò bí a ti wá kọ àwọn mẹ́ta yìí kò wọ́n tẹ̀síwájú tó wá ní pé owó yẹn pé òun dà padà pé tẹ̀síwájú tẹ́lẹ̀ pẹ́ ni ẹ ti ṣe àbòjú fún. Uh, náà ìbéèrè tí wọ́n béèrè uh, òun náà ní kí pé àwọn ọ̀rẹ́ mẹ́ta tí wọ́n jọ fẹ́ da òun papọ̀ ẹnìkan bẹ́ẹ̀ ni wọ́n tóun ti wà lórí òwò ìtẹ́lẹ̀ tó ti wà lórí òwò kan tẹ́lẹ̀ àwọn yóò fi wá mú lówó láti jẹ́ gíní kí òun yóò jẹ́ gíní òun ò fi gbòòrò sí i láti tó táwọn ọjọ́ máa pín èyí rẹ̀ nígbà tí wọ́n ń bá lọ títí ń bá lọ àbí títí ṣe lọ nígbà tó padà wáyá ó wá rò pé òun nílé tẹ̀síwájú pẹ̀lú nǹkan táwọn ọjọ́ dàpọ̀ yìí so lọ́rọ̀ bá rí báhùn owó da owó wọn padà fún wa so àbòsí ti wà ń bẹ̀ o àbòsí ti wà ń bẹ̀ ọ̀nà wo làbòsí gbà wà ń bẹ̀ òun náà ni pé òfin tíṣẹ̀rí àgbékalẹ̀ nípa ìjọ ṣe òwò papọ̀ láàrin ara wa

ẹ́ yóò ìtò sí wàhálà àwọn mìíràn fowó kalẹ̀ ibẹ̀ ni wọ́n ti wá jọ jòkó lórí pébò láti máa pé èrè rẹ̀ èrè ọ̀nà méjì ìpín ọ̀nà méjì òun náà nílò ẹni bá wọn gbà nínú èrè ìpín aláwọ̀kọ́ tó gbà nínú èrè òun náà ni ìpín pé owó rẹ̀ tó wà mẹ́ẹ̀ ẹ́ iye tí yóò bá kan owó yẹn ní pàtẹ́tẹ́jì yóò tún wá gba ìpín wàhálà tó ṣe lórí ẹ̀ kọ̀ọ̀kan ní ti wàhálà lásán tí a ọ̀dá wọ́n kọ́ lẹ́ta ọ̀dọ̀ kalẹ̀ èmi kọ́ lẹ́ta ọ̀dọ̀ kalẹ̀ nígbàtà wá sí òun yẹn ẹ́n èmi nìkan ni mo ti sí òun tàbá ti wá sí tán èrè tàbá sí àwọn apẹ́ ní 50-50 kìí sí báwọn nítorí pé ẹjọ́ fi owó kalẹ̀ déédéé ìwò òfin wàhálà kàkàkà owó ìṣiṣẹ́ kàkà lórí ẹ̀ ìṣẹ́ tó ṣe lórí ẹ̀ ẹjọ́ ní ìfẹ́ nukò bẹ́ẹ̀ tó nígbà tó bá ti wá rí báwọn tó gbé wọ́n ló ṣe wàhálà lórí ẹ̀ a ṣe ní 30-70 a ṣe ní 60-40 ìyóò gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ kẹ́ẹ̀bá ìsọ fúnra ní ìbéèrè kan tẹ́rìkan bèèrè tó jọ bẹ́ẹ̀ lánàá ìpè eléyìí máa ń wà lákọọ́lẹ̀ nígbà tí ma ní pọ́blẹ̀mù nù ọlọ́ọ̀bá àlejò láti sọ fún wa ní Al-Qur'an àti tọ́ka wa ó ti mọ orúkọ àti jẹ́ ó ti mọ̀ pé tó oré bá ti dé tó oré bá

ó ti dàá sí òun yẹn ìgbàkò sí jáde bẹ́ẹ̀ ara bí àbò sí ní títún ayọ̀ jáde fún yín ó ti dàá sí òun yẹn ìgbàkò sí jáde a jẹ́ pé owó yẹn ti wà nínú owó tó ti sínú òwò ọlọ́run wá fún lówó fò míì ẹ́n nítorí kéré tí ó bá jáde a kò tí bó ń bẹ̀rẹ̀ kẹ́kà a mọ́já kọ̀ntínú ma owó rẹ̀ ni àwọn gbàtò ti dá sí owó yẹn ó yẹ̀ ti wà náà wò tó bá tẹ̀ wá ní tèmi mọ́ gbàtẹ̀ bá ti wá tẹ́ léyìn tán tẹ́ ti pèrè rẹ̀ wá ní ọ̀rẹ́ àmìlẹ̀ ma kọ̀ntínú báyìí mọ́ kò sí lè dájú fún àmì kò sí tó burú pẹ̀lú léyìn àwọn gbàtò ti dá tó wò tán ó ti lówó àbùbá tẹ̀lé ọmọ ọba àdìsẹ́lá mọ̀ lọ́wọ́ dára àdám lágbèsè wà nínú kan náà sọ̀rọ̀. Naam. Naam. Ó wá ọ̀wá àti àwọn pírísítà àwọn àjọ ìṣọ́ọ̀tì ṣe kọ́tọ̀ sí transport. Naam. Òun máa wá bí ẹ̀mí tàbí ẹ̀mí tààrà àwọn ẹ̀mí ló máa wá sí ikú ìjìyà. dókítà yẹn lè àfẹ́ àti àwọn méjì wọ́n wà ní wọ́n wà ní farm wọ́n wà ní àwọn ilé security nínú security yẹn security kan ṣe yẹn àwọn méjèèjì yẹn kò sí ọ́ọ̀fù ìfún wọn nínú security yẹn wọ́n wá jọ ara wọn tó kù mú sátọ̀dé wọ́n mú sunday kì í dáì kò wọn ti ẹni tó ọ̀gá wọn. wọ́n wá ṣe bẹ́ẹ̀ pé wọ́n ti wà rẹ̀ ọ̀gá ọ̀rẹ́ wa dà rẹ̀ sọ̀gá ni pé òun ìgbé tó wá sí pé gbogbo ọjọ́ àwọn ti àwọn ti ṣe bẹ́ẹ̀. kọ́ta tó wà àti inú ìyẹn ṣé kò tí wọ́n bá ń kó táàbù òkú kọ́. ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè méjì ni wọ́n ń pè àwọn ìgbọ̀n kan náà ló já sí wọ́n mú àpèjúwe bẹ́ẹ̀ ń gbà tá ń sọ̀rọ̀ nípa àlùmọ̀tọ̀ fífún àwọn tó jẹ́ pé wọ́n gba ẹ̀tọ́ wọn pé tí wọ́n sì ní fún àwọn èèyàn ní ẹ̀tọ́ tí wọ́n gbà tó wáyé kan fún wọn wọ́n wá ní àwọn tí ń ṣe tíṣà àwọn tó ń tíṣì lóko lápèjúwe ẹ̀ tó jẹ́ pé wọ́n wá ti ní àjọsọ pẹ̀lú àwọn tán jẹ wà ń bẹ̀ pé a ah, ìtorí pé jíìn torí owó ọkọ̀ ìwọ ma wájọ́ méjì èmi náà ma wájọ́ méjì wọn ní lọ láwọn ọjọ́ yẹn pé so wọ́n ní ilé unison pé kòkó sínú ẹ̀ security tánì ẹ̀ méjì méjì ní kó máa wà níbi ayẹyẹ àméjì wá wò pé ọ̀dà já mọ fúnra wa ní ọ́ọ̀fù wọ irú àwọn kata ń sọ ara rẹ̀ náà ló wà ẹ́n àákà máa ń fojú wọn nǹkan yẹ kó kéré láwùjọ wa ní ní àmọ́bí sọ pé gbogbo àwọn tẹ̀síwù tá ń sọ yìí nìsín kò sẹ́ni tí ẹ́n ó kéré lẹ́ni agree tó accept yìí tàbí ẹ̀ máa ń kọ acceptance letter àbí wọ́n fún ọ níṣẹ́ yìí pé ah, iṣẹ́ yìí o ẹ́n ọ báyìí lásìkò báyìí lásìkò báyìí ó sì máa ṣe kíni ó sì máa gba iye owó oṣù báyìí oko ló sì máa ti jẹ́ òun á kò tẹ́mi lọ́rùn ìgbà ìjọ márùn ló máa wá láàrin ọ̀sẹ̀ o kò tẹ́mi lọ́rùn ìgbà àmọ́gbà tó tí ọlọ́rùn ẹ̀yìn òun náà ló fi ṣe kíni òun náà ló fi àtẹ́kì ẹ̀ ìgbà tó wá àtẹ́kì ẹ̀ onísìn tó ti gbá òun ìwà máa lọ ti tẹ́hùn lásìkò tẹ́kùn tẹ́hùn à èyẹ náà ti kó sínú táà sọ yìí

àbí táwọn yóò bá parọ́ tó gbogbo àwọn kẹyẹ ló ń túmọ̀ pé kí ni àwọn náà ti rí inú ìdájọ́ pé nǹkan yóò sí kí ni kìí sí nǹkan tó clean tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì náà ẹni tí wọ́n fi sílẹ̀ kó máa sọ́bì kan ẹ̀yin méjì ni wọ́n sílẹ̀ kẹ́ máa sọ́bẹ̀ wọ́n ti máa san iye owó yí fún yín ní oṣù owó tí wọ́n máa san 1,000 a máa ń sinmi lọ́jọ́ kọ̀ọ̀kan láíláí èyàn ní ti bẹ́ẹ̀ so gbogbo eléyìí náà ó náà ti gíní o náà ti kó sábẹ́ rẹ̀ so iná ló fà tó jẹ́ pé sẹ́mà ń sọ̀tàn fún wa nínú àwọn tọ̀tọ́ máa ń sọ fún abí tó lágbára dé wọ́n máa ń jó yẹwa pé Umar ibn al-Khattab radiyallahu anhu pé nínú àwọn nígbàtí bí ń ṣèjọba rẹ̀ wọ́n ní Umar ibn al-Khattab kò ní lo àtùpà tó jẹ́ àtùpà ìjọba kò ní lò fún kààrà rẹ̀ síbẹ̀ làwọn ti ń ṣe lónìí official car onáà rẹ̀ lómi ọmọ bí kó nǹkan káàkiri oní

yóò máa pa àwọn àìdá wa rẹ̀ so tí wọ́n bá ti àwọn tí ó dájúwájú tí wọ́n ń kábàámọ̀ yóò jẹ́ kí dáadáa ó sí kíni kí dáadáa ó máa pọ̀ sódà yóò máa lè pa gbogbo àwọn nǹkan báyẹn rẹ̀ wallahu ta'ala a'lam subhanallahi wa bihamdihi ashhadu ilaha illa anta astaghfiruka wa atubu ilayk